الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجلد الله عز وجل أسئل الزجاج أسئل وأنا لسجاج قريب بيني wọ́n jìnnà sí àǹjalè oríṣi ọ̀nà yòówù èèyàn lè gbà máa jalè èèwọ̀ ni ọ̀ràn yẹn ló sì jẹ́ pé kéèyàn jìnnà sí ó lè tó ṣe pé mú nǹkan ní nǹkan ó ń gbé nǹkan ní nǹkan ní tí èsì tiẹ̀ gbé lọ sọ́dọ̀ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n bí dúkìá onídúkìá yẹn eléyìí tó ń jí gbé o ó ti ṣe gbé lọ kò sọnù mọ́ ní dúkìá lọ́wọ́ lódodo bí ìbá ti pọ̀ bá gbé pamọ́ yọ padà gba nǹkan rẹ̀ tó bá san padà láyé ọ̀sán lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn wọ́n tún máa wò ó pé tó bá yẹ pé ní tó jí jù bẹ́ẹ̀ lọ ni kò bá ti dùn mọ́ jù lónìí ọjọ́ gbẹ̀ndà òkèèyàn nítorí pé yọ gba ìsan rẹ̀ lágbàpẹ́ oníkálukú wọn máa sojú kòkòrò kí ló ń lè rí yọjẹ sábàbí tó wọn fi rọnà lọ lónìí wọn lẹni tó jí nǹkan rẹ̀ báyìí ẹni tó gbé nǹkan rẹ̀ báyìí ẹni tó tó mú nǹkan rẹ̀ báyìí ẹ̀san rẹ̀ ní tó bá wá kún dáadáa rẹ̀ gbogbo eléyìí náà ni ọjẹ sábàbí tó fi rọnà lọ tó bá di lọ́la gbẹndàkúyà torí ẹni tí wọn jí ní nǹkan gbé tó bá ti wá tó gba gbogbo ìyànjú. láti rí dúkìá rẹ̀ tí ọba rí kó ṣọ́ra sí o kó jẹ́ pé ó ti bára jẹ́ jù ó ti ṣera rẹ̀ léṣe lórí nǹkan tán jí gbé mọ́ lọ́wọ́ láyé eléyìí tó pé má kò pòórá kò sọnù padà gbá tó bá di yá olè tán máa ń jà lọ́nà àmà ẹnìkan kọ̀wé rẹ̀ kalẹ̀ ó ṣe wàhálà ó fọ́n pọlọ rẹ̀ ní ìdààmú lọ́lọ́kan ọ̀jọ̀kan kó tó di póríwèé kọ ọjọ́ kó sùn kó máa ronú sùn ọjọ́ kó jí láàrin òru kó máa ronú ọjọ́ kí ronú kan kó bọ́ sí lọ́pọlọ kó tètè mú gègé kọ́kọ́ lẹ̀ nítorí pé ó yẹ kó wà nínú ìwé rẹ̀ kọ́mọ bàdí pé ó gbàgbé rẹ̀ ewu ń hù lórí rẹ̀ lára rẹ̀ lójijì láì jẹ́ kó tí ìdàgbà lọ títí nítorí ìrònú àwọn akọ gbogbo òwe ìtàn wọ̀kan tó ń sùn tó ń falala wọ́n tó ń sùn tó ń han arun ẹ wá jíwe ẹ jí gbé ẹ lọ jí ta ẹ jí tẹ ẹ má jí ta pápápá ẹ̀yin fẹ́ pawó ẹ fẹ́ dolówó ó oko dunro làgbẹ̀dẹ tiẹ̀ ń pọkọ́tà wọn náà ṣe gbé gègé kọ́kọ́ tiẹ̀ wọn náà ṣe ṣe tiẹ̀ tó fi jẹ́ pé tẹni ẹlẹ́ni ló jí nínú ètò burú jù nínú olè jíjà irú rẹ̀ náà ni kéèyàn jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ gíga ó wá jẹ́ pé wọ́n fẹ́ gba àgbéga lẹ́nu iṣẹ́ òun náà fẹ́ dẹni tó gba professorship ó wá jẹ́ pé ìwé àwọn ọmọ ọlọ́mọ tó ṣe pé ń ṣe àmójútó ní tí wọ́n ń kọ ní ó ti wá máa yọ àwọn abala kan lọ gbé hàn nínú àwọn àwé ìròyìn wọ́n ti máa dá ní ti ń kọ lẹ́jọ́ ipò kọ́dà ẹ̀kan promote ìwé àwọn ọmọ ọlọ́mọ sápọ̀ ni ó ti máa yọ abala tó bá nílò bẹ́ẹ̀ ó lè níwá náà gbogbo tọrọ kọ́bọ̀ kan tó máa ń padà fi kọ́wọ́ rẹ látàrí pọ̀ gba professor lọ́mọ kó lè ní ọ gbogbo ẹ̀ pátá lọ́pọ̀ ní dọ̀gbìn dànkìyà nítorí kókó dùn ro kí ní àgbẹ̀dẹ tiẹ̀ ń pọ kọ́tà ṣébí wọ́n lọ ń supervise wọn ìwọ ọ̀mọ̀wé kọ́ ni ṣébí wọ́n lọ ń sọ fún ọkọ ọkọ̀ yìí dà ọkọ̀ yìí dà kọ́ tiẹ̀ náà ó sì lè jẹ́ tọmọ ọlọ́mọ lọ́mọ jí tí wọ́n lọ́mọ dàkọ́ ọmọ pé tí wọ́n bẹ́ẹ̀ ń dọ̀gbìn di alkiyama gbogbo owó tó wá lọ pa tó jẹ́ tó pọ́ntì là ọ̀padà kábàámà rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndàl ẹ̀ náà ni ọ̀rẹ́ sọ̀rẹ́ tí wọ́n dìjọ́ ń ṣiṣẹ́ ní yunifásitì yóò mọ̀ á sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ pé ìwọ tó ń wá promotion ìwé kan wà tó mọ̀ kán kọ́ nínú àwọn ọmọ tó supervise à ìwé yẹn dá o tó bá tẹ̀lé wá yọ chapter by chapter by nínú ìwé rẹ̀ tó bá gbé lọ sí àwọn àwọn ilé ìtẹ̀wé wọ́n ti máa bá wa gbéwèé jáde eléyìí tí máa ń ṣèdájọ́ lórí níta bá ń kọ tá a gba promotion ọwọ́ kan ni wọ́n gbà wọlé so ẹni tó kọ gbéwèé ń wé ní wàá dìdà kọ ó lè ìwọ náà tó dà kọ ó lè owó tó ń gbà owó lè gbogbo yín lẹ́jọ́ sàn tó bá di dọ́gbọ̀n dàkúyà eléyìí wàá burú kí sí nàìjíríà nìkan lọ́wọ́ gbogbo ayé lọ́wọ́ bó ṣe wà ń lo òyìnbó lọ́wọ́ ń lẹ̀ lárúbáwá bẹ́ẹ̀ ló wà ní amẹ́ríkà ó wà ní australia ká máa jíwe àwọn ọmọ ọlọ́mọ dàpọ̀ káwọn fẹ́ fi gba promotion ó lè yẹn ọkárí ayé gbogbo wọn ni wọn gbà tó bá ti jọ gbẹdẹ òkèèyàn tí ọba ṣẹlẹ̀ sọrí ó lè ti ṣẹlẹ̀ sọ̀rọ̀ ẹrẹ kan ó lè ti ṣẹlẹ̀ sẹ́nìkan nínú yunifásitì tó lọ rí ìwọ lè yí ọ̀pọ̀. ọ̀pọ̀ ẹ̀mọ́yé ẹni tó ń pè pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ ìwé ọmọ ọlọ́mọ ló jí ló jí ló gbé hàn pé mi kọ́ ó lè. ẹlòmínà ti wà ṣe ìwé ọmọ ọlọ́mọ ló gbé lọ́dàkọ ìwé oníwè tó níwè iná ló lọ gẹ́gẹ́ bó ti ṣe wà láti bẹ̀rẹ̀ láì tọ́ka sí pé ibi tí mò ń ti wa sọ ń sọ pé mi ń sọ náà tún lélẹ́yìn. olè náà tún lè léyìn nínú mà torí nínú mà tí yẹn bá ń tí yẹn bá rọrọ ẹnìkan tó sàǹfààní tó fẹ́ gbé òwe rẹ̀ ó ní iye tó lè mú nínú ọ̀rọ̀ rẹ̀ ó sì sàmì sí pé ibi báyìí mo ti rì torí kí wọ́n má bàa máa yìn ọ́ kọ débi báyìí ibi tí mo ti mú ni gbogbo ọ pé ah ṣùgbọ́n wọ́n wá da gbogbo ẹ̀kọ́ bí ewé ìwé márùn bí ewé ìwé mẹ́fà wọ́n máa sọ̀rọ̀ sọ pé mi máa ń sọ wọ́n máa bí pé bolo ti rélẹ̀ yìí wọ́n sọ pé Allahu ló sí ọpọlọ mi sí gbogbo òye yẹn sí ọpọlọ rẹ sóye abọ́jálì. ìgbà míì gan kò ní mà ike ọ̀kan nínú ẹni tí ń bò ń sọ̀rọ̀ inú ìwé rẹ̀ ló ti dàpọ̀ ẹni tó ọjà ló lè gan ní tapọ̀ ìrìn náà ni wọ́n fẹ́ gba dìgírì wọ́n wá ní wọ́n ní pírójẹ́tì kan tí wọ́n ṣe yọ lọ gbé fẹ́nìkan yọ bá ṣe ìwọ ló ti gba máàkì ó ló ti sanwó ó lè ní ọ torí pé gbogbo ohun tó ṣe papọ̀ tó fi gba wẹ́ẹ̀rì ọjà lè lọ́nà rẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́wé kan wọ́n ń pè ní long essay ìwé tẹ́kọ̀ọ́ yín wọ́n gbọ́dọ̀ tó ewé ìwé báyìí yóò jẹ́ ìwé tí wọn náà ṣe jáde láti gba oyè dìgírì wọ́n á lọ bá àwọn ọmọ ọlọ́mọ ní àyíká gbogbo yunifásitì gbogbo ìtàn bá ti gbé wá fún wa wọ́n bá wọn ṣe rìsáàtì lórí ẹ̀ wọ́n wá sanwó fún wa ìwé ẹ̀rí tó gba ó lè lọ́jà tó fi gbà ó ẹ̀yin náà ṣe ń bá wọn kọ́ iṣẹ́ haram lẹ́ ń ṣe o á tẹ́lẹ̀ ìmọ̀ fẹ́ gba dìgírì ẹ̀yin náà lọ́ọ́ yẹ kí n ṣiṣẹ́ gbogbo ẹ̀ ó ti ṣe jẹ́ tó fi jẹ́ pé ẹnìkan náà bá ń kọ̀wé èmi nígbàwé ẹ̀rí olùwẹ̀lẹ́dàá kọ̀ fẹ́ jàǹbá tí wọ́n bá lọ gba nǹkan ó yẹ kó o lè fọwọ́ sọ̀yà pé alhamdulillah allah ló ràn mí lọ. àmọ́ pé tọ́ níta tí màá bá wa dúpẹ́ àwọn èjìká tí ò fẹ́ wù ọbọ ẹ dákun àwọn tá lè èjìká tí ò fẹ́ wù ọbọ ó lè. ìwọ ló sì máa hó sẹ́nu tọ́mọ ṣèṣe kò sírù rẹ ìwọ tó kọ́ mà ìmá kí ni dérò kọ́ ó lè. torí ìdílé kọ́ máa rókì nínú gbogbo ẹni tó bá ṣerú jàmbá yìí ní gbogbo àgbáńlá yìí tẹ̀ máa ti ń gbọ́rọ̀ yìí àfi kẹ́ túbà lọ sọ́dọ̀ Allah ìtúbà rẹ̀ òun á ní kó reject ìwé ẹ̀rí o ìwé ẹ̀rí tó gbà látàrí kó jalè wà kọ̀ I'm no more a professor toro lè mọjà I'm not a degree holder toro lè ní mọjà wàláhi ajẹ́bẹ̀ wàá gbàndọ̀ gbẹ̀ndọ̀ kìyàmù torí gbogbo ẹni tó jàǹbá bẹ tó jà ló lè bẹ kò lè gbà ìwé kíkọ kì í ṣàwàdà kò lè gbà kò lè gbà kò lè gbà láíláí olùwà kọ́mọ̀tò wa ló lè olùwà ẹlẹ́dàá kó tún wa ṣe olùwà ẹlẹ́dàá kó àwùjọ wa ṣe kọ́ràn wa lọ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.